màmá tọ́pẹ́ àlàbé ó mà ti sọ̀rọ̀ màmá yìí ti sọ̀rọ̀ jáde o lórí awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ orin kan tó kọ tó ní àbọrúbọyè pé àbọyè lẹbọ pẹ́ òun àbọrú lẹbọ pẹ́ òun màmá tọ́pẹ́ àlàbé ó ti sọ̀rọ̀ ó ti dá ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ nípa orin tí màmá yìí kọ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí orin tí màmá Tọ́pẹ́ Àlàbí kọ níbi tó ti kọrin wípé tó ti lo èdè pé àbọ̀rú àbọ̀yè àbọ̀yè bọ́ sísẹ lọ́gán tí màmá yìí tó gbé orin yìí jáde làwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀rọ̀ àwọn kan ní àwọn ti mọ̀ tipẹ́ wípé ẹlẹ́bọ oníṣẹ̀ṣe pé ni màmá Tọ́pẹ́ Àlàbí bẹ́ẹ̀ làwọn kan sọ yí pé à ṣebédè lásán òun náà ni àbọ̀rú àbọ̀yè èdè tí màmá lò nínú orin rẹ̀ kódà àwọn oníṣẹ̀ṣe àwọn bàbá àti àwọn ìyá oníṣẹ̀ṣe gan àwọn náà dìde àwọn náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ orin àbọ̀rú àbọ̀yè nígbà náà ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn wọ́n ní èdè àwọn pé ní èdè àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣẹ pé kí ló dé kí ló ṣẹlẹ̀ tí màmá Tọ́pẹ́ Àlàbí tó fi wádìí pé ó ń lo èdè àbọ̀rú àbọ̀yè nínú orin Jésù ṣùgbọ́n lẹ́yìn tá a tó mú wá fún yín òun náà ní pé màmá Tọ́pẹ́ Àlàbí ó ti sọ̀rọ̀ nípa orin àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣe tó kọ. níbo ni màmá ti sọ kí ni màmá Tọ́pẹ́ Àlàbí gan sọ níbi àjọ̀dún àjọ̀dún ìjọ ilé ìjọsìn CCC Wonderland nílùú Òṣogbo tí màmá Tọ́pẹ́ Àlàbí tó ti lọ kọrin tó ti lọ kọrin fún wọn ó ní màmá yìí ló ti gba microphone màmá yìí gba microphone ó sì tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń lọ nípa orin àbọ̀rú àbọ̀yè tó kọjáde tó di rántó tó da wuyewuye láàrin ìlú lórí social media màmá yìí ní ìyẹn màmá Tọ́pẹ́ Àlàbí ó ní <laughs> orin àbọ̀rú àbọ̀yè tó ń kọ ó ní ṣèbédè lásán ni ó ní èdè Yorùbá lásánlàsàn ó ní orin àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣe tó wá jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe tí wọ́n wá gba èdè yìí kan rí tí wọ́n lédè àwọn ni ó ní kò sí ti ń jẹ́ pé èdè àbọ̀rú àbọ̀yè èdè àwọn oníṣẹ̀ṣe ni ó ní èdè àjùmọ̀lò èdè Yorùbá pọ́nbélé pé náà ni àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣe ó ní tá ní káwò gan-an ó ní tó bá ka báìbù dáadáa tó bá ka bíbélì dáadáa oníyàn mọ̀ wípé àbọ̀rú àbọ̀yè ẹbọ wípé ọ̀rọ̀ ẹbọ wípé wà nínú bíbélì olókìwá ló dé nígbà tán fẹ́ tú bíbélì sédè yorùbá tí wọn ò fi lo ọ̀rọ̀ míì tó fi wá jẹ́ pé ẹbọ òun náà ni wọ́n lò nínú bíbélì <laughs> ó tún wá ní tá a bá wò ó dáadáa tá a bá tẹ̀síwájú tá a bá tún ní ká tú ọ̀rọ̀ àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣe yìí délẹ̀ dáadáa ó ní kí ló dé tó ti wá jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe nìkan ni wọ́n wá gba èdè yìí kan rí tí wọ́n wá lédè àwọn ni tó sì jẹ́ pé kò sí tọ́jọ́ pé èdè àbọ̀rú àbọ̀yè yìí èdè àjùmọ̀lò èdè gbogbogbò òun náà ni èdè àbọ̀rú àbọ̀yè nílẹ̀ Yorùbá ó ní kí ló wá burú kí ló bàjẹ́ nínú tí àwa náà bá lò ó tá a fi ń ṣe kí ni o tá a fi ń yin Olúwa tá a fi ń yin Jésù tá a la tẹ̀lé ó ní òun kàn lo èdè yìí láti mọ̀ wípé ọpẹ́ ìyìn táwọn ń fún Jésù olùgbàlà yìí wípé àbọ̀yè ni yóò jẹ́ wípé àbọ̀ ṣíṣe pé ń lọ máa jẹ́ pé èdè lásán pé òun ni òun lò nínú orin tóun kọ wípé àbọ̀rú àbọ̀yè wípé ni ẹ̀bọ̀ ọpẹ́ tóun gbé folúwa màmá Tópé Àlàbí ó ti sọ̀rọ̀ eléyìí tó sọ náà ni àmúwá fún yín láti jẹ́ pé kẹ́yìn lólùfẹ́ wa kẹ̀tún lè gbọ́ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ẹ̀yin tẹ́ ẹ wá ń wò wá tẹ̀ ń gbọ́ wá kí ni ìwòye tiyín kí ni èrò tiyín lórí ti màmá Tọ́pẹ́ Àlàbí lórí ń tọ́ sọ yìí gangan wípé èdè àjùmọ̀lò lásán èdè gbogbogbò èdè Yorùbá pé ni àbọrú àbọyè àbọ̀ṣiṣẹ́ ó lóun kàn lò ó láti gbé títóbi fún jésù olùgbàlà táwọn ń tẹ̀lé táwọn ń sìn ni <laughs> ọ̀rọ̀ rẹ o ẹ jẹ́ ká mọ èrò tiyín ẹ jẹ́ ká mọ ìwòye tiyín lórí ọ̀rọ̀ tí màmá Tọ́pẹ́ Àlàbí tó sọ yìí